téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. àràbà ní ẹni àbálàbà ní bàbá fresh ti di bàbá wọn fresh òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. fresh fm dára bàbá yóò ká o àjànà kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. fresh fm dára bàbá nǹkan o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sáni wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá. <laughs> fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe ìgbọ̀n mi ayé tí wá jí sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí wá jí sí orí ló yọ mí orí ló bá mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi. ayé ti bàjẹ́ sí òun ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè pípọ̀ ẹlẹ́dàá mi orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ ọ̀hún orí ló yọ ọ̀hún orí ló yọ ọ̀hún orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ ọ̀hún adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú wọn ojú ẹni máa láre tó àríyànnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí ló yọ mí èrè orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí ń bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí ń bàjẹ́ sí orí ló yọ orí orí orí ló bá mi ṣe orí mi àpérè orí mi àpésọ orí lẹjà fi ń labuja orí ló yọ orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ orí ló bá mi ṣe nínú nuwọ́fín nuwọ́fín ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá mi. ọpẹ́lọpẹ́ orí orí tó yọ mí ọpẹ́lọpẹ́ orí orí tó bá mi ṣe ọpẹ́lọpẹ́ orí orí tó kó mi yọ ọpẹ́yẹmí lórúkọ ètò yìí ń jẹ́ fresh one oh five point nine fm ilé orin la wà nìbàdàn. orí ló bá mi ṣe orí ló bá mi ṣe ayé ti bàjẹ́ sí orí ló bá yín ti today o. ayé tí bàjẹ́ sí orí ló yọ orí orí ló bá mi ṣe torí àsìkò tí ò bá wa ṣọ̀rẹ́ ẹrù sì ń bẹ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ìta fẹ́ yà á pọ̀ díẹ̀ ẹ ká tètè lọ sórí ètò fún tèmi ká béèrè wípé ta lẹ̀ rí kan o. kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́ èmi kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi ẹ kúrò lẹ́ mi ni mímí aláti Ìbàdàn. ok àdúgbò wo ní Ìbàdàn. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ka ẹ̀ka lẹ́ka o. ẹ̀ka lẹ́mà orúkọ yín níbo lẹ ti ń pè ìwòkó olúwa ni o. láti. láti eh, akademi. ok ẹ̀rí kan yìí. ẹ̀rí kan mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kò kú ikú òjijì ní ọdún tó lọ torí ọ̀kadà yàwá bá mi nínú márúwá eh? ó dẹ̀ ya ìfẹ́ mi ṣùgbọ́n mo yin olúwa lókè ojú oh, olúwa ṣeun. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. ẹ̀lú ẹ̀ka ẹlẹ́wọ̀n. ẹ yí rédíò yín sílẹ̀ ẹ kalẹ sà. ẹ kalẹ orúkọ yín bọlẹ sí tẹ. ọládìmẹjì àjùbáyé ló ń sọ̀rọ̀ látàkínmọrin. ọyà ẹ̀rí kan yẹn. èmi lè rí kan nítorí pé ọlọ́run fi ààbò rẹ̀ dáàbòbò mi ní gbogbo ọdún tó kọjá tí mi ò rí ọsibítù rárá ẹ̀rí kan mi ò mo yan ọlọ́run lógo. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. Hello, ẹ kalẹ́ sá. ẹ kalẹ́ máa orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. ọ̀pẹ́yẹmí ló ń sọ̀rọ̀ látòdọ́gba. ọ̀pẹ́yẹmí lórí ọ̀pẹ́yẹmí ó yá. yẹ̀sẹ̀ rí kàn mí o. kílẹ̀ rí yín mà. ní yẹ̀sẹ̀ gbogbo wà lórílẹ̀‐èdè Lebanon. ẹni. mo wà lórílẹ̀‐èdè Lebanon ok ó jẹ́ pé mo wà lálàáfíà ní nàìjíríà padà o olúwa ṣeun gbogbo nǹkan tí mo jẹ sílẹ̀ mo bá láyọ̀ àtàlàfíà. olúwa ṣeun o olúwa ṣeun àdúpẹ́. kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello hello. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. hello. Ah èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí ta lè rí kan ẹ ló. ẹ kalẹ́ màá. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. olórí tó mo bí mo láyà tọ̀lọ̀ àfíà ojú pé o. èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ta lè rí kan o ẹ kalẹ́ ẹ̀ka lẹ́yìn ilẹ̀ kan. orúkọ yín níbo lẹ ti ń pè. olùwádàmílẹ́lá láti jẹ̀bù. ẹ̀rí kan yìí mo dúpẹ́ torí pé ọlọ́run pa mímọ́ láti ọdún tó kọjá jù sórí ọdún tó àwàyè ọdún tó pẹ̀lú ọmọ àtọ́kọ àti àlàáfíà. Hmm. olúwa ṣeun olúwa ṣeun àdúpẹ́ àdúpẹ́ lẹ́rìí kan èmi kan o ẹ ló ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà èmi ni tèmítọ́pẹ́ aláyọ̀ láti jẹ̀bú imú ṣe wọn. tèmítọ́pẹ́ lórí ọpẹ́yẹmí. bẹ́ẹ̀ni ẹ̀rí kàn mí o. kílẹ̀ rí yín sà. nítorí pé mo dúpẹ́ pé èmi àdìdílé mi aṣọ ọdún ìláyàtọ̀ láfíà àtúmọ̀ ọdún mi nǹkan ló gbọ́ máa tún ṣe ọdún ilé láyàtọ̀ láàfíà ẹ̀rí kọ́ mi o. olúwa ṣeun àdúgbò. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ kúrò lẹ́sà hello. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello ti lọ. èmi lè rí kan èmi lè rí kan sẹ́. hello. Ah, ah. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. hello. yes sir ẹ kúrò lẹ́ sà. àpótí ẹ̀rí láti ìwọ dọ̀bà. àpótí ẹ̀rí. láti ìwọ dọ̀bà. kí lè rí yín àpótí ẹ̀rí. mo dúpẹ́ láti bí ọdún mẹ́fà. Hmm. àárọ̀ rẹ̀ sì jù ọ́ àríkọ́ tó jọmọ́ òsì tìlú di ayé wa kúlẹ̀ fọlọ́run ló fọ̀rọ̀. alihamudulilayi olúwa ṣeun. èmi èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. ẹ kalẹ́ mọ̀ ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀. mrs adefemi ló sọ̀rọ̀. láti. láti àkóbọ̀. ok ẹ̀rí kan yín. ẹ̀rí kan wá o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìyá two thousand and twenty one kò gbé wa lọ kò gbé ilé wa lọ. àdúpẹ́. mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo wo orí ètò yìí láti ọdún tẹ̀sí dásílẹ̀ mo ti máa ń ṣá ẹ̀. látọdún kẹfà. bẹ́ẹ̀ ni sà. láti máa ń ṣá ẹ̀. ẹ̀rí kàn mí lórí àwọn ọmọ tí mo bí. wọ́n ṣe àìsàn lójú ikú ọlọ́run dẹ̀ ra wọn padà ó sọ di àlà. Hmm. Hmm. Hmm. olúwa ṣeun ọkàn mi lásìkò mọ́ sí ń parẹ́ kò dẹ̀ parẹ́ ẹ̀mí rẹ̀ ò parẹ́ òyìn hmm. ọlọ́run lógo nítorí ó dára sí ìdílé rẹ̀ olúwa ṣe ó sa. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ojú ó kórìí ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìrídì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní tọ́ top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng lọ́gẹ̀dẹ̀ ayọ̀nà fún gbogbo ayé operation seven to seven. operation seven to seven. ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven. dela event and conference center yóò tún kún fọ́fọ́. tinú tòde lọ́dún yìí. operation seven to seven. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ojú lọ́nà. operation seven to seven. ògùn aṣẹ ìdí ajá tẹ̀símúnì àkúlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven. ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú ọlúwaṣèyí JP yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. Operation seven to seven it comes but just once in a year a spiritual gathering that people always look forward to see. A moment of worship and prophecy. Operation seven to seven holds at Dela Event and Conference Center, Sanguele Ele Road, opposite Baremu Market, Ibadan, on Tuesday 25th January 2022 at 7 p.m. to 7 a.m. Operation seven to seven host is Pastor Mrs. Eboluwa Oluwaseyi Bakare JP. For further information, call 08035 two three four four three five operation seven to seven abarapa àti gbogbo ayé ọ̀kùnrùn tara ẹ̀ nìkan gba ẹ̀sán láàyè kókó lè faranda sago ara rẹ̀ titan black sea plus ni ó yàn láàyò ó lé lọ́jà sara lóore vitamin c nú ó ń da jìnnìjìnnì bọ àìsàn tó sì nílé wọn dànù lágbo ara titan black sea plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní míì tó pọ̀ yanturu egbòogi ìbílẹ̀ la ṣe titan black sea plus wà ní kóró capsule àjọ nafdac fọwọ́sí nílẹ̀ nàìjíríà olùléeṣẹ́ wọn wà ní. house one alẹ́ olóò two close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two. ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ uch ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni and aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ apòògùn egbòogi titan national limited ló ń pín jáde fún gbogbo ayé. thirty twenty. thirty twenty. tẹ́ ẹ bá ti tẹ thirty twenty yìí àyídà kẹ́ ẹ pè é uh, àbí kẹ́ ẹ tẹ nǹkan tẹ́ ẹ máa tẹ̀ ṣáájú ẹ̀ àti tẹ́ fi parí ẹ̀ tẹ́ bá ti dáhùn àwọn ìbéèrè tí ó gbé wá fún yín ẹ ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn tí wọ́n kó lẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ó sì ló wà tá a máa ṣe lórí ètò yìí fún àpẹẹrẹ àwọn tó jẹ ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa láti ọ̀dọ̀ àwọn tí àwọn nẹ́tíwọ̀kì tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ tẹlifíṣàn fíríjì cash owó blender present iron football jersey toaster standing fan football jersey mobile phone cash bí ó ṣe tẹ̀léra wọn fún àwọn tó jẹ lọ́sẹ̀ yìí nìyẹn eh, àti máa pe nọ́mbà wọn lórí rédíò ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé eh, àwọn kan kọ́ lẹ̀ wọ́n á fi ń pè àwọn padà eh, a lè má fẹ́ máa pè wọ́n lórí rédíò ṣùgbọ́n torí àsìkò wa la ṣe ní pé ká máa pe nọ́mbà wọn jáde ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe báyìí bóyá àwọ̀gbọ́n míì tá a máa fi máa jẹ́ kí àwọn tó bá jẹ́ mọ̀ pé àwọn ti jẹ ẹ lọ ẹ kúrọ̀ lẹ́ o. hello. hello sir. ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kúrọ̀ lẹ́ sir. yà um, láti Fresh FM la ti ń pè yín. ẹ kúrọ̀ lẹ́ sir. kí lorúkọ yín. àlàgbé um, ayọ̀bámi lorúkọ mi sir alàgbé ayé bàbá mi láti ìlú wo. láti ìbàdàn níta. ẹ ti ẹ ta nínú thirty twenty MTN àti Fresh FM. bẹ́ẹ̀ ni ok um, nọ́mbà yín wà lára nọ́mbà tó jẹ nígbà tí wọ́n yí koto àwọn tó jẹ tán yìí uh, fridge okay, ni ẹ̀ ń bọ̀ wá gbé tó bá di ọjọ́ Wednesday ní Fresh FM okay, uh, fridge okay, all right ẹ ṣeun. Okay, sáré yanjú ẹ̀ ẹni tá a bá ti wá pè tí nọ́mbà ò bá ti wá lọ àbúyá àfẹ́lòmíì dín nìyẹn o. hello. hello sir. ẹ kúrọ̀ lẹ́ o. hello ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kúrọ̀ lẹ́ sá ẹ kúrọ̀ lẹ́ sá. kí lorúkọ yín sá ẹ má bínú o. mi á kí lorúkọ mi. fresh fm la ti ń pè yín. ok sir. ìlú wo lẹ wà. mo wà ní mọ́níyà sir. àníbàdàn lẹ wà. bẹ́ẹ̀ ni sir. ok ẹ ṣe thirty twenty. bẹ́ẹ̀ ni sir. tẹlifíṣàn lẹ jẹ tó bá di wednesday kẹ wá gbé. monday. wednesday ẹ wá gbé ní fresh fm. Yes, ẹ ṣe. pẹ̀lú táwọn wo monday sir. anytime ọjọ́ wednesday ni kì í ṣe monday ọjọ́ wednesday. wednesday ok. anytime láti twelve láti aago méjìlá. ok ẹ ṣe bá sí la gbọ́dọ̀ ṣe kó wà transparent àti transparent báyìí. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o láti Fresh FM la ti ń pè yín kí lorúkọ yín. Abdulmateen ni sà Abdulmateen fún mi níyì. láti ìlú wo. láti Ìbàdàn sà. Ìbàdàn lẹ́yìn náà wà ládùúgbò bòńbàdàn ẹ̀ẹ́dì eh, sagbẹ́ sagbẹ́ ata ìgbólóyin. ẹ ẹ ẹ ta nínú thirty twenty MTN at Fresh FM. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ok um, wọ́n ní ká fún yín ní ẹ̀bùn owó ten thousand naira kẹwàá gbàǹjọ Wednesday cash mm, ẹ ṣe. béèrè wípé báwo ni wọ́n ṣe ń ṣe thirty twenty yẹn ẹ̀ tẹ̀sórí àwọn tó ní MTN ni a sì ń ṣe lọ́wọ́ network tó kù àti ìyanjú ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti tẹ thirty twenty ẹ pe nọ́mbà yẹn á béèrè èdè tó wù yín tẹ́ fẹ́ sọ tẹ́ fi lè dáhùn ẹ kúrọ̀ lẹ́ ẹ kúrọ̀ lẹ́ yes sir láti Fresh FM láti ń pè yín kí lorúkọ yín sà. wàlíyọ̀ ọ̀làwálé hábìlì. láti àdúgbò bo lẹ ń gbé ìlú wo lẹ sì wà ìbàdàn ni mò ń gbé lọ́lọ́run ṣògo. ọlọ́run ṣògo. bẹ́ẹ̀ni. ok sir wọ́n ní ká fún ẹ wọ́n ní ẹ jẹ blender ṣe gbọ́ sà blender ni wọ́n sọ pé ẹ jẹ so kẹ́ wá gbé tó bá di ọjọ́ Wednesday okay, sir. ní Fresh FM ẹ ṣé sà. twenty naira péré ló máa yọ tẹ́ ẹ bá tẹ́ ẹ bá ṣe é twenty naira ló máa yọ tó bá jẹ́ pé ẹ kọ́ náà tẹ́ bá call ló máa yọ twenty naira tẹ́ bá fi text Uh, ẹ text message tẹ́ bá fi dáhùn àwọn ìbéèrè yín ó máa yọ twenty naira tẹ́ bá sì ti no twenty naira no ok ṣé o ní thirty naira thirty naira ok. yẹ ká máa ṣe lálàáfíà bọ̀ torí àsìkò wa. ẹ pẹ̀lẹ́ sì sáré kalẹ́. sẹ́yìn gbọ́ mi sẹ́yìn gbọ́ mi dáadáa ẹ pẹ̀lẹ́ sà ẹ gbẹ̀lẹ́ mà ẹ ní fẹ́ dárúkọ yín eh, ẹ má ẹ má dárúkọ yín létí ẹlòmíì ó lè má tó torí ẹ sì fẹ́ ká gbé yín sí orí Facebook wọn fẹ́ létí ẹlòmíì ó lè má jẹ́ ó lè má tó torí ṣùgbọ́n <laughs> ẹni ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sí lámọ̀ pé ó tóbi ó jù bẹ́ẹ̀ lọ ẹni tó ní nọ́mbà tí five one four eight three three five one four eight tó parí ẹ̀ àti gbìyànjú àti pé nọ́mbà wọn kò sì kò lọ tẹlifíṣàn ni wọ́n jẹ ṣùgbọ́n tí nọ́mbà yẹn ò bá ti lọ a máa fi dípò nọ́mbà ẹlòmíì tó jẹ ẹ yẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àlejò wa fún tèmi kí ni àwọn ìlàkọjá yín tí ẹ fi wò pé ẹ̀yin gan lọ pẹ́tọ́ sí. Hmm. ẹ ṣe sá èmi lọ pẹ́tọ́ sí nítorí ní ìgbà tí mo wà ní kékeré gẹ́gẹ́ bí mọ̀mísí mi ṣe sọ fún mi seven months ọmọ oṣù méje lọ ni mo bẹ̀rẹ̀ sí ní rìn tí mo fi ẹsẹ̀ mi lélẹ̀ tí mo rìn fún ara mi. Hmm so wọ́n wá ní ìgbà tí ìkọ̀ yẹn máa ṣe mí pé mo kàn ṣàìsàn ráńpẹ́ ara mi gbóná ní bíi ọmọ ọdún méjì mo kọjá mo mú lọ sọmọ ọdún mẹ́ta ṣáàmì tí pé ọmọ ọdún mẹ́ta so ìgbà tí wọ́n wá ní mo sì kẹ́yìn torí nọ́ọ̀sì ni mo sì mí àwọn lọ́wọ́ fún mi ní abẹ́rẹ́ yẹn fúnra wọn. Hmm. ṣé ìṣàbẹ̀rẹ̀ yẹn ló gbòdì wọ́n ní kò sí kankan tó ṣe mí pé nítorí ara mi balẹ̀ mu sùn wọ́n ní bátẹ́gùn kan ṣe fẹ́ wá ní píríọ̀dì yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní so àwọn ò tiẹ̀ mọ̀ páwọn ò tiẹ̀ kà kún pé tí mo ṣe wá jí láàrọ̀jọ́ kejìlá wọ́n wá rí i pé ẹsẹ̀ yẹn ṣáà ṣe dọ̀rọ̀ méjèèjì ló ń ṣe dòrò ẹsẹ̀ méjèèjì tó ti rẹ̀ hmm, rẹ̀ ní ah, páwọn wá rò pé kí lélẹ̀ àwọn ṣáà pé mọ́mí àwọn àwọn pé dádì mi náà gbógun wọ́n ṣáà gbé mi lọ sọ́spítù wọ́n ṣe nǹkan tó máa ṣe wọ́n wá ní ìgbà tó yá tó sọ àwọn àwọn máa ń gbé mi lọ sí osut ní Ṣàgámù ìpọ́n fún àwọn ní ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀ wípé táwọn bá ti gbé mi lọ sọ́sùn tìbẹ̀ yìí pé ó ní machine kan tó máa ń gbé ẹsẹ̀ mi sí. Hmm. kí mọ̀sí mi dẹ̀rẹ̀ ìpàdé àwọn àti dádì mi ó ó bákan báwo. <laughs> torí ìyàwó méjì ni bàbá mi fẹ́. kan tó fẹ́ mọ́ mi kan tó fẹ́ mọ́ mi. so àwọn ìyàwó yẹn ló tòsí mọ́ mi yẹn fún dájú. <laughs> so àwọn dẹ̀rẹ̀ wọn fẹ́ lọ school ìyẹn mọ́ mi ti bẹ́ẹ̀ ni dádì wọn ò dẹ̀ ní agbára pé àwọn ò lágbára yàtọ̀ sí secondary school so dádì yẹn wá sọ pé mo á wọrí ma sponsor education wọn fi mú ìyá oníyàmọ́lẹ̀ <laughs> so láfi wá fẹ́ wọn so gbogbo nǹkan ṣáà ń dùn wọ́n mú wọn kó nílùú wọ́n mú wọn lọ sí jẹ̀bọ̀dẹ̀ gbogbo nǹkan ṣáà ń dùn ó ń ṣe àfi bí wàhálà ẹsẹ̀ yẹn ṣe wá bẹ̀rẹ̀ nìyẹn tó súnmọ́ sí mi ó ti sú wọn ṣáà ń dààmú káàkiri nínú ẹ̀ náà ni dádì mi wá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n lọ́ máa máa nà wọ́n lójú méjì tó máa nà wọ́n gidi tó bá ti nà wọ́n tán báyìí ojú wọn máa wá dá. ẹ sì wà ẹ wà ní kékeré ńgbà náà mo sì kéré gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ nítàn fún yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nǹkan sọsọ ọ náà máa nà àwọn tó bá ti nà àwọn tó máa sọ pé sáwọn làwọn náà yìí èmi mo nà ẹ báyìí tí kò èmi mo wá nà ẹ báyìí. tójú so ó wá ní hmm. ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ ẹsẹ̀ yẹn sì ń dùn mí gba yẹn wọ́n máa ń gbé mi lọ sí oṣù tì ní gbogbo gba yẹn wá níṣẹ̀lẹ̀ yẹn mọ́mì mi ní àwọn ibi táwọn sọ ènìyàn kan táwọn ń tọ́jú bàbá yẹn wọ́n ní bàbá yẹn ló wá sọ fáwọn pé ọmọ mi wọn ò ní gún ẹ pa o wọ́n náà wá ní àmì báwọn ṣàwò pé kí ni bàbá rí pé ah, gbàwẹ̀ kó gbàdúrà o wọn ò ní gún ẹ pa látòjú wọn náà ní àmì hmm. sọ wá ní kò pé ọ̀sẹ̀ kan sí ìjọ sígbà tí bàbá yẹn sọ fún àwọn ni dádì mi mú ọbẹ̀ hmm. lọ jí àwọn látòjú wọn pé àwọn máa gún wọn pa kó máa ka boyfriend wọn kọ́ máa ka gbogbo ẹ̀ àwọn bá ní ah, ah. ìwọ tó ìwọ ló this virgin mi kí ló dé tó wá jẹ́ pé ìgbà tó wá fẹ́ mi ni màá sọ pé mo fẹ́ máa ṣe kíní pé mi èwo tún ni kí máa ka boyfriend kíní kan ṣá ọ ṣáà bá wọn fagidi tẹ́ pé mọ́mí ni àwọn fagidi gbà mí ní ọwọ́ wọn àwọn kan ṣáà bọ́ta nínú ilé pé ìgbà tára wọn wálẹ̀ lọ ní àwọn ó dẹ̀ da omi tútù omi tútù lọ fi jí wọn látòrí bẹ́ẹ̀ tó da omi tútù sí wọn lára. ṣùgbọ́n àtọ́jú wọn wálẹ̀ wọ́n tún wá ń béèrè pé àwọn kẹ́ ń jọ wọn. àwọn làwọn mú ọ̀bẹ àwọn làwọn ṣe kinní kan so ọ̀rọ̀ yẹn ṣàwà tójú sú mọ́mì pé ah, àwọn ọmọ nǹkan táwọn fẹ́ ṣe ẹgbà yẹn ti pọ̀jù nínà yẹn ti pọ̀jù ìyá yẹn ti pọ̀jù wọn hmm. lè mú mọ́ra mọ́ wọn lè cope mọ́ so bọ́ ṣe gbé mi nìyẹn bọ́ ṣe sá lọ lọ́jọ́ kan wọn ò sí nílé bọ́ ṣe gbé mi bọ́ ṣe sá lọ ní wọn lọ́lé ìgbà tí dáàdì yín ò sí nílé ńjọ́ kan wọn á gbé yín sá lọ. bẹ́ẹ̀ni sà tó ṣe gbé mi sá lọ nìyẹn so ìgbà tó wá lọ dáàdì mi ṣàwọn wá gbogbo ọ̀nà pé káwọn fi gbà mí lọ́wọ́ wọn pé bóyá táwọn bá gbà mí lọ́wọ́ mọ́mì máa lè padà wá torí bí wọ́n ṣe sọ fún mi so ọṣà apá àdá tí bàbá mi fi lọ sí ilé ilé àwọn ọmọ sí mi tó fi lọ fẹ́ lọ ṣá bàbá wa pé tọ́ba ti gbé ọmọ àwọn fáwọn apá yẹn ó tún fi hàn mí ìgbà tèmi gan dàgbà tí mo hmm. rí apá àdá yẹn níbẹ̀. mo ń bọ̀ mo ń bọ̀ hello. hello. ẹ kúrọ̀ lẹ́wọ̀n. ẹ kálẹ́. ẹ kálẹ́ Fresh FM la ti ń pè yín kí lorúkọ yín sà má. ok sà. kí lorúkọ yín. adéoyè dáre. adéoyè dáre ládùúgbò wo ìlú wo lẹ wà ní àkóbọ̀ ojúrin àkóbọ̀ olùdíje ayélujára àkóbọ̀ ojúrin Ìbàdàn. ok ẹ ẹ ta thirty twenty. bẹ́ẹ̀ ni. ok wọ́n ní ká sọ fún yín pé ká fún yín ní standing fan. standing fan ah, bẹ́ẹ̀ ni mo ń bá ayéfẹ́lẹ́ gan lọ́wọ́ báyìí. ayéfẹ́lẹ́ náà lẹ́ ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Ah, ayéfẹ́lẹ́ rédíò ni wà ní. ẹ ṣe tó bá di wednesday ọjọ́ wednesday látago méjìlá ọ̀sán anytime látago méjìlá ẹ wá gbé fàánù yín ní fresh fm ẹ ṣe. yes sir. fi twenty naira ṣe tó fi béèrè tó fi wá jẹ ten thousand àbó fridge àbó fan àbó television twenty naira 大家进来了。kò fẹ́ jẹ èsì àbí wàá ta ni òjòrò ẹ̀ ò ṣeé ṣe. mo ń sọ fún àwọn èèyàn wípé ẹni tí ò bá ronú jinlẹ̀ ńgbà míì máa rò pé ah ṣé ìyẹn náà torí ẹ̀ ń waste time lórí rédíò ṣé ìyẹn ẹni tó gbé ọ̀rọ̀ wá ẹ̀wọ̀n kó mo sọ fún yín pé àwọn èèyàn tó máa ń wá sórí ètò yìí a máa ń tò wọ́n ni ẹni kọ́kọ́ wá ẹni tẹ̀lé ẹ̀ tá a bá wá fi ẹ̀tọ́ ẹlòmíì dùn pé a ti gbọ́ sítórì wọn ṣó tó torí ẹni tó dìde ńlé ẹ̀ tó sọ pé ọlọ́run ṣeun lóore ó ní nítorí ó ní nítòrò kó tó sọ pé òun fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lóòótọ́ arábìnrin tó wà ń bíi Eh, wọ́n ń ṣan ẹsẹ̀ kan ẹ lè dúró lórí ẹsẹ̀ kejì yẹn ẹ máa sọ̀rọ̀ yín ẹ máa sọ̀rọ̀. mo lè dúró mo lè dúró díẹ̀. ṣùgbọ́n ìkejì yẹn ò ṣe dúró rárá. ìkejì ò ṣe dúró rárá sà. so ìgbà tí wọ́n á fẹ́ gbà yín lọ́wọ́ grandpa wọ́n yọ àdá lọ bá grandpa. wọ́n yọ àdá lọ bá wọn. Hmm. so grandpa mi ò ní choice wá pé mọ́mì pé kó gbé wọn wá pé tó bá yá màá béèrè ìyá mi tí bá dàgbà so ìgbà tó tún máa gbé mi ọ̀dọ̀ second wife mi wọn yẹn lọ gbé mi. so wọn gbà yín pátápátá lọ́wọ́ màmá àti grandpa. wọn gbà mí pátápátá. ok. wọn wá gbé mi fún yẹn ẹ mọ̀ yẹn ò gbé mi lọ sọ́sìpìtù ọlọ́run ọ ṣàǹfi nǹkan tòun lé títí títí tẹ́sẹ̀ yẹn ò tiẹ̀ wá ẹsẹ̀ kan ló wá ẹsẹ̀ kan tí ó ti ṣe kí mọ́ńbì mi tó gbé mi fún wọn yẹn nìkan ìkejì wa ṣe dúró sí rárá kò ṣe kò ṣe kò ná àtúnṣe mọ́. Hmm. so ìgbà tí dádì mi wá. ṣé atẹ́gùn yẹn ló fa àbá yẹn atẹ́gùn yẹn atẹ́gùn yẹn ló fà á. Hmm. so ìgbà tí dáàdì mi wá tí mo máa wọ bíi js three going to ss one lọ́wọ́ strong wọ́n sick díẹ̀ àwọn fáwọn lọ́wọ́ pé mọ́mì mi pé kí mọ́mì mi wá mú mi. Hmm. so ìgbà tí mọ́mì máa mú mi lọ sábẹ́kúta ní ọ̀dọ̀ ọkọ wọn tó ń fẹ́ tó máa mú mi lọ síbẹ̀ lọ́ mú mi lọ sọ́spítù kan gbà yẹn pé bóyá àwọn tiẹ̀ ṣì lè rí nǹkan ṣe sí i ni dókítà yẹn wá sọ fún wọn pé ká nígbà tí mo ṣì wà ń kékeré yẹn náà lọ́ọ́ sì tún ń try pé ó sì lè ṣe pé bọ̀ ní ìsìn pé kò ṣe ṣe mọ́ pé tọ́ba kàn fẹ́ ṣe tọ́ba kàn fẹ́ kó wà fashionable so ìgbà yẹn èmi wá pè wọ́n pé adúrò owó tó wá wọ́n dẹ̀ fún wa ní owó tó ní ká lọ san scan oríṣiríṣi tó ní ká lọ yà fún àmì mo pé wọ́n sì ní kẹ́ ẹ ẹ má wọrí tọ́lọ́run bá ọlọ́run sọ pé bó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n mi ò ní èmi fún mi máa mi ní fi ara mi fún èṣù láti lù mí hmm. pé kọ́ má wọrí torí owó pọ̀ ń gbà yẹn so ìgbà tí mo wá fẹ́ tí wọ́n ṣàmú mi dọ́dọ̀ kọ́kọ́ wọ́n yẹn ò kọ́kọ́ gbà pé kí n máa gbé ní ọ̀dọ̀ wọn bọ̀ wọ́n ṣàbẹ̀ wọn títí pé ṣe bí mo sọ pé mo ń lọ́mọ kó tó kí tó kó tó fẹ́ mi pé ó dẹ̀ ti di táìmù tó máa gbé lọ́dọ̀ mi làwọn ṣáà lè ta mí nù kọ̀ọ̀kan ó ṣáà jẹ́ kí n máa gbé lọ́dọ̀ wọn so oríṣiríṣi là kọjá tí bá gbé gbá máa ní mi mọ́ gbé to the extent pé àgbà tí mo wá DSS three tí mo mì mí rí i pé wàhálà yẹn ti pọ̀ jù wọ́n ní láti lọ gbalé fún mi níta ni tó lọ hmm. gbalé fún mi so ìgbà tó gbalé fún mi tí mo ṣe wáyẹ́kì mi tí mo wá fẹ́ wọ school ló wá sọ fún pa pé kọ́ má yẹ kí n lọ skul pé kọ́ jẹ́ kí n lọ kọ́ṣẹ́ àbí kọ́ lọ sí ṣọ́ọ̀bù fún mi kí n máa ṣe photocopy pé pẹ̀lú condition mi yẹn mọ́mí wa ni rárá o pé kánò òun ló sọ pé òun ò lọ skul ní ìsìn àwọn lè sọ bẹ́ẹ̀ pé bọ̀ ṣùgbọ́n tó nígbà tó sọ pé òun fẹ́ kàwé yẹn àfi kó kàwé pé bó aṣọ kan lọ́rùn àwọn pé àfi kí n kàwé yẹn tí mo ṣe wá wọ Moshood Polytechnic nìyẹn ní Abẹ́òkúta. Hmm. mo wow ṣáà ìrìn àjò mi kò easy ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo ṣáà rọ́gẹ̀dẹ̀ so ìgbà tí mo fi ṣe tán náà ọlọ́run ti wá bá mọ́ tí mi ṣe àwọn náà ríṣẹ́ so wọ́n ṣáà wọ́n wá ní àfi cross mo wá ní mo fẹ́ cross ni pé mi ò ṣe HND pé mo fẹ́ lọ ṣe BNc mi ni so bí mo ṣe wá ṣe gba form BNc eh, sí University of Ibadan UI so bá ṣe wá mọ ọlọ́run wá ṣe wọ́n wá mú mi wọ́n fún mi ní economics so tí mo ṣe wá lọ síbẹ̀ nìyẹn tí mo lọ read economics ní University of Ibadan so ìgbà yẹn mọ́mí ṣàpè mí pé dáàdì ẹ̀ nítorí dáàdì mi lọ́ máa ń pe stepfather mi ẹ̀ pé dáàdì ẹ̀ pé wọ́n ti fún ẹ ládùmíṣàn mú ẹ pé wọ́n ní à ok ní ọlọ́run ṣeun mo ṣáà ó dùn mí pé ó ṣáà bàbá mi ló sọ pé lọ ni mo pè pé mo rí admission ajojojo ayọyọyọ pé at least ah, mo dúpẹ́ lọ́wọ́ mọ́mí ṣàní kì í má rí ọlọ́run ṣàṣe ọlọ́run ṣàṣe ẹ ní gbogbo àwọn ọkùnrin ah. bíi ké wọ́n fẹ́ lù yín jìbìtì ah, bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni jìbìtì àti jìbìtì ara àti jìbìtì <laughs> ìkejì ìtò tiẹ̀ tí mo tó tó ìkan tó tiẹ̀ wá bá mi nígbà yẹn táṣírí ẹ̀ padà tú pé nítorí pé bóyá kọ́ lè bá kí mọ̀mísí mi lè bá wáṣẹ́. síbi tí mọ́mí ẹ ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni hmm ni ó ṣe wá bá mi tó tún máa pè mí pé ara ehm, tí kò sọ fún mi pé òun ti bímọ òun ti níyàwó tó dẹ̀ ti níyàwó tó ti bímọ hmm. oríṣiríṣi ọkùnrin. ìgbọ́n kẹ́ tó wá pàdé bọ̀dá yìí. bẹ́ẹ̀ ni ọkọ mi ìfẹ́ ẹlẹ́yẹlé <laughs> orí pé ẹ̀ ń tẹ̀léra yín kiri látàárọ̀ <laughs> ọlọ́run sì ti wá yọ̀ǹda ọmọ fún bó tiẹ̀ jẹ́ wípé. mo tún wá ìgbà tó wá tó stage kan tí mo pàdé ọkọ mi yìí náà kò sí kò sọ́mọ kò sí kankan yóò wà bá a bá lọ sọ́dọ̀ dókítà kan dókítà yẹn bá ní à pé mi ò lè bímọ àti bímọ mi pé pẹ̀lú condition mi pé ó máa ó máa le èmi ṣáà sọ sọ́kàn mi pé kò ń ṣe wíìlì tèmi nìyẹn tí mo bá Ọlọ́run májẹ̀mú tèmi bá Ọlọ́run dá nìyẹn hmm. pé èmi á bímọ màá ní oyún bá ṣe báwọn èèyàn ṣe ń lóyún màá dẹ̀ bímọ. pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìgbàgbọ́ hmm. bẹ́ẹ̀ ni sà. Mm ọlọ́run sì wá ṣe é ó dẹ̀ rí bẹ́ẹ̀ náà. mo ṣe sọ pé ó lè má jọ ẹlòmíín lójú bẹ́ni tó torí ẹ̀ wá dúpẹ́ mọ tóun ṣe ń dúpẹ́. kódà mò ń bọ̀ náà. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìw ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn yeye thirty mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ò fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùwó ta bua alùpùpù kàdà kẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ pé àwọn ta o àwọn ò jẹ́ o àbí àwọn gba ìbéèrè wọn o lórí thirty twenty ṣẹ́rí àwọn tó gba ìbéèrè wọn á collate gbogbo wọn wọn á wá yí koto fún wọn náà máa fi mú mẹ́wàá lára àwọn tó bá ti tó bá ti yege nínú ìdáhùn wọn mẹ́wàá náà máa mú ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa mú mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá bẹ́ẹ̀ ọ̀kadà márúwá tẹlifíṣàn fíríìjì owó tí wọ́n bá ti yí tó bọ́ sórí nọ́mbà àkúkú mọ ẹni tó ní nọ́mbà àmọ́ wọ́n rí ní tán bá ti yí ní koto tó bá ti bọ́ sórí nọ́mbà ẹni tó ní ńlá máa fún ẹni tó bá jẹ́ bó ṣe bó ṣe rí nìyẹn lórí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé lórí Facebook pé àwọn ṣe àti ìpè nọ́mbà wọn àwọn ṣe àti ìpè nọ́mbà wọn tí nọ́mbà yín bá wà lára ilé tí MTN fi ṣọwọ́ sí wa la máa pè nọ́mbà yín then àwọn nọ́mbà bíi márùn kan wà tí mo ti pè tó jẹ́ pé bóyá wọ́n ń gbọ́ ayéfẹ́lẹ́ lọ́wọ́ ni wọ́n pick wọ́n gbé ẹ á dẹ̀fẹ́ fi nọ́mbà wọn sórí ẹ̀rọ ayélujára kán máa lọ máa call disturb yín àbí kán máa lọ máa scam yín ńlá ṣe fẹ́ fi sí orí Facebook ipe kẹ́ ẹ lọ wo nọ́mbà yín ń bẹ̀ ṣùgbọ́n tá a lè ṣe náà ni pé ká pè é ká call nọ́mbà wọn yẹn ṣùgbọ́n tá a tún máa padà ṣe ni pé tá a bá kò lórí ètò mo tún máa pe àwọn nọ́mbà yẹn again láti jẹ́ kán mọ̀ pé àwọn ni wọ́n jẹ láti wá gbà á kò ṣeé ṣe awúrúju sí kódà wọ́n máa wọ́n náà máa wọ́n fẹ́ ok ẹ má wọ̀rì á ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí bó bá ṣe tún ń lọ láàrin ọ̀sẹ̀. a gbé arákùnrin kan wá sórí ètò yìí ní nǹkan bíi eh, ó ti ń lọ sí bíi ọdún kan báyìí àbí ó ti tọ́dún kan. bẹ́ẹ̀ni sá. ok má gbójú ẹ̀ síta òjò má gbójú ẹ̀ síta o. Eh, arákùnrin tí wọ́n wà níwájú mi yìí ayé ò ní fi kú wá wa o wọ́n wá sórí ètò yìí ń gbà yín pé àwọn wá fún ọpẹ́ yẹmí gbàrà tí wọ́n parí ètò lálẹ́ ọjọ́ náà lọ́hùn-ún pẹ̀lú àwọn calls tí wọ́n ń gbà ó ó dẹ́rù bàyàn ó dáyà jáàyàn lóòótọ́ la sọ fún wọn pé kí wọ́n wá lọ sùn ní òtẹ́ẹ̀ tá a máa ń gbà fún àwọn àlejò tó bá wá látẹ̀yìn odi tá a gbé wá sórí ètò yìí ṣùgbọ́n àwọn irú ìpè tí wọ́n ń gbà ní ọjọ́ náà ó jẹ́ nǹkan tó ń jáàyàn láyà tó fi sọ pé òun fẹ́ máa lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí òun àwa náà ò sì fẹ́ sọ pé dandan kó dúró ó dà tó bá lọ́n lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ọlọ́run ó sọ yín délé láyọ̀ àtàlàfíà ó wá jẹ́ abẹ́kúta ni wọ́n ń gbé nígbà náà torí wọ́n kàn ń sá kiri ní báyìí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n láwọn ti gbé wọ́n ti gbé lọ́kọ́já ẹ̀tún sá lọ́pọ̀ lákọ́tún ẹ̀tún sá ọlọ́run aṣá àbò ọlọ́run adájú lórí yín kí ni ẹ wá sọ lórí rédíò ńgbà náà tẹ́ ẹ kàn sáré rán wa létí. nǹkan tí mo wá sọ lórí rédíò náà abẹ̀yìn gangan tó wá lélẹ́yìn ni ẹ ní ẹ̀fẹ́ wá mọ́. mo sọ pé mi ní wá o bọ̀ nígbà tí mi lè gbóhùn yìí náà kí n máa so eh, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbáyà ni pé ìṣẹ̀lẹ̀ Òṣogbo tá a lọ ló ń gbà yẹn tá lọ play lóṣogbo. onílù ni ẹ ń lu ìlù lẹ́yìn eléré ni lẹ́yìn ẹ̀ ń prọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ńgbà yẹn ẹ wá lọ play ní Òṣogbo àwọn tí ẹ lọ play fún wọn à ṣènáwó ẹ rí trace pé bóyá wọ́n ń ṣèkó mọ́ o àbí wọ́n wọ́n joyè wọ́n ṣòkú wọ́n kàn ṣe pati wọ́n kàn ṣe pati ṣùgbọ́n pati tán ṣe yẹn ẹni ìdáná tí wọ́n dáná oúnjẹ bí ìgbà tí mílíọ̀nù èèyàn fẹ́ jẹun ni wọ́n ní ẹni àgbá ni wọ́n fi gbé náà fi ṣètò ọtí ẹran pọ̀ débi tí ẹran pọ̀ dé ṣùgbọ́n wọ́n jẹ́ nu gbogbo oúnjẹ yẹn wọn ò jẹ́ ń bẹ̀. àlejò tí àlejò bíi mẹ́rin márùn mẹ́fà péré ló sì wà pẹ̀lú twenty four ni gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ bíi ọmọ ẹgbẹ́ tí wọ́n bóyá àjọ̀dún ẹgbẹ́ náà sì ń ṣe táwọn sọ fún yín o. wọn àmọ́ pátí tán ṣe. ṣùgbọ́n ẹ ní owó tẹ pàǹjọ́ náà níjọ ẹ ti dáyé àti títí dìsìn ẹ tún tí ì rí irú ẹ. àti ìpàwẹ́ o. ẹ ní owó tẹ́ ẹ ṣí àǹjọ́ náà ìkirè náà ti fún yín lówó kẹ́ ẹ tó débàdàn ẹni one hundred and twenty five thousand ni wọ́n fún yín ní ọdún mọ́kànlá sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá fi ṣí à one hundred and twenty five thousand níbi ọdún mọ́kànlá sẹ́yìn <laughs> owó ńlá nìyẹn nísìnyí owó ńlá ni sá. èló lẹ́lẹ́ iṣẹ́ dọ́là tán pé fún yín gbà yẹn. nígbà yẹn àwọn aṣẹ dọ́là ni one eighty. one eighty. one hundred and eighty naira. pound náà. pounds ní as one dollar ni o. Eh torí ìgbà tí gbogbo dọ́là tí mo ṣẹ́ nígbà yẹn tí mo lọ àti pounds àti dọ́là gbogbo owó yẹn náà lọ going to be two hundred thousand naira ah. nígbà yẹn. nígbà yẹn ṣùgbọ́n olórí ọ̀rọ̀ bèrè o lẹ́yìn tí àwọn tí wọ́n lọ lùlù ní Òṣogbo yìí lùlù tán eighteen ni gbogbo wọn eighteen ni. ṣùgbọ́n nínú àwọn méjèèjìdínlógún yẹn ẹni tó ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ yìí òun nìkan ló ṣẹ́kù nínú gbogbo àwọn tó lọ lùlù ńjọ́ náà tí ò kú dèsìn òun wá wá sórí rédíò lórí Ọpẹ́yẹmí pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o bóun ṣe rìn bóun ṣe rìn bóun ṣe rìn rè ìgbà tó wá parí àwọn èèyàn wa àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní pé pé so ìwọ ló ìwọ ló mọ̀rọ̀ sọ lórí rédíò àbí ìwọ ló ló ṣẹ́kù ìkú tó fẹ́ kú ń gbà yẹn nǹkan nǹkan nǹkan nǹkan wọ́n ṣà ń dúnkokò mọ́ ẹ̀mí arákùnrin yìí wá ní kí n fi kọ́ Ọlọ́run lọ́rùn kì í sì jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ó gbọ́ pé ibi ọ̀rọ̀ ń lọ rèé ká fàdúrà ràn lọ́wọ́ lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ká jọ fohùn sí pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ yìí o hmm. àwọn kan tí mo ti pe àwọn kan tó ń sọ pé tí a bá lè rí nọ́mbà àwọn tó ń pè yín yẹn bóyá wọ́n lè ṣùgbọ́n mo tún wò pé ká má tún dá wàhálà míì lẹ́wọ́ laboratories wọn èmi ìbá fi wọ́n lẹ̀ ẹ ti sọ ní tẹ́ fẹ́ sọ lórí rédíò ó ti bá fẹ́ lọ ó ti kọjá ẹ̀yin sì wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni wípé ẹ bá rìn ìgbà yẹn lẹ́lẹ́ ní ẹ̀pọ̀ ìka ẹ̀pọ̀ ríǹgì ẹ̀yà kókó ẹsẹ̀ èèyàn ah. now n tí wọ́n tún wá gbé wá lẹ́nìí tún wá ó tún wá tún dáyà já mi ó tún wá kira gan. Hey lálẹ́ ọjọ́ yẹn tí wọ́n parí ọ̀pẹ̀yẹmí tán ń bì báyìí ta ni kí wọ́n wá lọ sùn ní downtown tí wọ́n láwọn ò sùn downtown àwọn ṣà ń lọ lé ni nǹkan míì tún ṣẹlẹ̀ nǹkan míì tún ṣẹlẹ̀ mo ṣe ní kọ́lọ̀ má jẹ́ ká fi kú wá wa o nígbà tẹ kúrò ń bí níjọ́ náà lọ́n sa tẹ́lẹ̀ ń lọ báwo lẹ ṣe rìn. ẹ kọ́ọ̀tì mo gbàjọ yẹn ló ń dá àjà mi. báwo lẹ ṣe rìn kí ló sì ṣẹlẹ̀ lọ́nà tó tó fi wá já sọpẹ́ tí ò fi gbà sọnù tí ò fi mú sọnù wá. bí mo ṣe ń lọ lálẹ́ ẹjọ́ yẹn tí mo ṣáà ń kanjú pé kí ṣáà ètè máa lọ torí ẹ̀rù gan ti ń bà mí in fact mo tipátipá mo ṣáà because mo ń wẹ̀gbẹ́ mo ń wọ̀tún mo ń wo kíní títí mo fi dé challenge láì challenge mo ti gbọ́kadà. dé àpáta dé àpáta tí mo lọ sábẹ́kúta tó sábẹ́kúta ni àwọn fámìlì mi wà nígbà yẹn lọ so ibi tí mo ti dápàtà tí mo ti wá fẹ́ wọ mọ́tò kò sí mọ́tò mọ́ ní garage ilẹ̀ ti ṣú so sọ́ọ̀lẹ̀ náà ni màá lọ wọ̀ so ibi tá a ti fẹ́ wọ sọ́ọ̀lẹ̀ á pọ̀ níbẹ̀ ibi tí mo ti wá dé ibi mọ́tò kan ṣe dé bí mọ́tò yẹn ṣe dé káà ni àwọn káà yẹn èèyàn mẹ́rin ló máa jókòó sẹ́yìn ẹnìkan máa jókòó síwájú so ẹnìkan ló ṣàrọ́ mi bó ṣe rọ́ mi aṣáà fi tipátipá gbó ah. aṣáà ó wọ yín wọlé nígbà fóun náà rọ̀ṣì wọ mọ́tò òun fẹ́ rọ̀ṣì wọ mọ́tò aṣáájọ jàwo aṣáájà wọlé bá a ṣe wá wọlé níjọ́ yẹn bá a ṣe wọlé bí a ṣe wọlé níjọ́ yẹn tí mọ́tò yẹn fẹ́ máa tó ń lọ tó ń lọ tó ń lọ so níbi tó níbi tó. ẹ̀rù ń bà yín ẹ̀ ah. tó ń ẹ̀ fọkàn balẹ̀. burúkú tó ń tẹ̀ wọ́n ń wò fẹ̀fẹ̀fẹ̀ <laughs> kí ló dé tẹ̀ ń wò fẹ̀fẹ̀fẹ̀ báyìí ẹ̀rù ń bà yín ẹ fọkàn balẹ̀ kò sí ní tó máa ṣe yín lágbára ọlọ́run ẹ fọkàn balẹ̀. ìgbà tẹ́ ẹ wá wọ tẹ́ ẹ wá wọ mọ́tò tán bẹ́ẹ̀ bá ṣe wọ bígbà tí àwọn yẹn náà rọ̀ṣì bígbà tí wọ́n. gbogbo àjọ rọ̀ṣì wọ mọ́tò mo jẹ́ rò bóyá pé ní àwọn náà fẹ́ wọ mọ́tò ni gbogbo àṣà wọ mọ́tò ibi tá a ti ń lọ àti ìrìn ju five minutes lọ ibẹ̀ náà ti yọ̀bọ̀n. wọ́n yọ̀bọ̀n sí i ó yọ̀bọ̀n ẹni tó jókòó lẹ́yìn tí ó rọ́ mi wọlé tó tájọ jà wọlé àṣọ́nà ara wọn ni bọ́nà ṣe jọ̀bọ̀ nìyẹn pé yes gbogbo yín anybody tó bá pariwo mi báyìí ó ti gbọ́jọ́ kú ẹ̀ kẹ́nìkan kan gbọ́dọ̀ sọ̀rọ̀ títí títí tá a fi débi tá a ń lọ bẹ́ẹ̀ ṣe wà ẹ ti bọ́ sọ́wọ́ o wọ́n jẹ́ sọ fún wa clearly ni. bẹ́ẹ̀ ti bọ́ sọ́wọ́ ẹ ti bọ́ sọ́wọ́ o wọ́n gba fóònù wọ́n gba pọ́s wọ́n gba gbogbo tó wà lára mi èmi àti míwà àwa tàdà jẹ́ àwa méjì péré lọ alájẹ́ bí àlejò nínú mọ́tò nínú mọ́tò yẹn ẹni tó kọ́kọ́ wọlé tèmi wọlé síwájú ẹ̀ tèmi wọlé sẹ́gbẹ̀ẹ́ olè ni ah. ara wọn ni gẹ́ẹ̀ kan wọlé tì mí lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wọlé ti gẹ́ẹ̀ náà ara wọn ni hmm. so èmi àti gẹ́ẹ̀ nìkan la wà láàrin so èmi àti gẹ́ẹ̀ nìkan ni wọ́n gba pọ́ọ̀sì gba gbogbo nǹkan tó wà lára wa ó ti yẹn so níbi tá a ti ń lọ kò ju five minutes or ten minutes lọ mọ́tò yẹn wá drop mọ́tò yẹn ṣe park ìbọn wà lára rẹ̀ kò ju bíi bíi ten seconds mọ́tò mi dé bí mọ́tò mi ṣe dé àwọn ajára fún mọ́tò mi mọ́tò yẹn hmm. wọ́n ṣe jára fún mọ́tò yẹn. àwọn tó tàn padà sápàtà àwọn tó tàn padà àwọn padà sápàtà wọ́n tún lọ pérò ah, mi. ẹ ká lẹ́mọ̀ ẹ pẹ̀lẹ́ máa tún rí yín lénìí orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. ẹwà tó mi àárẹ̀ ìkẹ́ lorúkọ tèmi. àǹtí àríyí kẹ́ ẹwà tó mi. sá ẹ pẹ̀lẹ́ mà. láti iléeṣẹ́ Sambid Infinity Homes Limited ní apá. ẹ pè dáadáa mà. Sambid Infinity Homes Limited. Infinity. bẹ́ẹ̀ni sá okay. tí à ń ta ilẹ̀ ta ilé ní Infinity Estate. okay. ẹ nǹkan tí a gbé wá ní ti ọdún tuntun yìí lákọ̀ọ́kọ́ kí akọ́kọ́ kí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n bá wa ra ọjà ní ọdún tó kọjá a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ àmọ́ lóore o àmọ́ rírì yín lágbára ọlọ́run gbogbo wa ọkọ̀ ayọ̀ tá a jọ wọ̀ yìí kò ní forí ṣọpọ́n láṣẹ Elédùmarè ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ilé ìta mú wá láṣálẹ́ yìí là ń pè ní welcome back promo. welcome back. welcome back. Oh, welcome, back. yes. ẹ káàbọ̀ padà. bẹ́ẹ̀ni. bó o nìyẹn ṣe jẹ́. sí àkọ́tún ti ọkọ̀ ayọ̀ tá a wọ̀ yìí. lọ́dún tuntun. bẹ́ẹ̀ni sá okay welcome back. even anybody lè sùn lọ nínú ẹ̀ a ṣe mistake mm-hmm. ẹ torí wípé a mọ̀ pé nínú ọdún yìí nínú oṣù yìí ó ti zẹ̀ ni bí àṣà orin ọ̀gá mi kan. ọ̀gá ọ̀gá yẹn wo <laughs> ó tún ti zẹ̀ ó ti zẹ̀. ok ẹ̀jẹ̀ ó zẹ̀. <laughs> so forty percent discount táwa ń sọ̀rọ̀ nípa ẹ̀ kó ba lè zẹ̀ dáadáa bí orin ọ̀gá mi yẹn ni wípé a ti ṣe forty percent discount kan sílẹ̀ ń sìn tó jẹ́ wípé a fẹ́ káwọn èèyàn náà jàǹfààní ẹ̀ níwọ̀n bá péréte ta sáré wọnú ọdún yìí ẹ̀yin náà wá de nǹkan kan mọ́lẹ̀ ẹ wá fi owó yín ẹ wá fi ta nǹkan kan mọ́lẹ̀ kẹ́yìn náà kẹ́ di olóríire ẹ kúrò ní ẹgbẹ́ àyálégbé kẹ́yìn náà kẹ́ di onílé kẹ́tẹ́ bá ti di onílẹ̀ ẹ ti di onílé ẹ mú dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ wípé anílẹ̀ sílùú Ìbàdàn a ní sílùú èkó a dẹ̀ ní sábẹ́òkúta ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ yìí hmm. tìlú ìbàdàn là ń ṣe promo lé lórí báyìí a nílẹ̀ sí aríkúyẹrí ìyànà ọ̀fà two hundred and twenty thousand naira ní pẹ̀lú fifty five thousand naira owó document a dẹ̀ ní sí ìlú péjú bàkàtàrè three hundred and ninety thousand naira plus fifty five thousand naira owó document mọ́níyà kòfò one hundred and thirty thousand naira plus fifty five thousand naira owó document bákan náà ní owóde àpáta Uh, one point three million ni ilẹ̀ wa tó wà ń total package ẹ̀ nìyẹn one point three million ṣẹ̀dẹ̀ wá rí ni fọ́ọ̀mù wa ó ti wà ńlẹ̀ báyìí ẹ gba fọ́ọ̀mù three thousand five hundred naira ẹ̀ ń sanwó lẹ́yìn báyìí ẹ̀ ń gba lẹ́yìn ni kò sí kálọ̀ kábọ̀ ńbẹ̀ hmm. kò sí wípé bóyá à ń da yín ní ẹ ẹ padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ rárá o ẹ̀ ń gbalẹ̀ yín ní Infinity Estate ẹ̀ ń rà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ ń gbà ní yékéyé tó bá kámọ́ yín lọ́wọ́ ẹ̀yin pé olórí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ pè yìí ẹ pè wọ́n sórí ẹ̀ kẹ́dẹ̀ book kẹsan owó iyekíye tó bá wà lọ́wọ́ yín kẹ́yìn náà kẹ́ lè di onílẹ̀ tó bá dẹ̀ di ọ̀la kẹ́ máa bọ̀ kẹ́ wá gbalẹ̀ yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè olórí sí òní zero eight one zero zero zero six one three three two lẹ́ẹ̀kan sí zero eight one zero zero zero six one three three two tàbí zero eight one two two two nine one one four five. ẹ mà ti ń sáré pé àwọn nọ́mbà yìí jù. má farabalẹ̀ pé ọ̀gá ẹ farabalẹ̀ pé torí àsìkò wa. zero eight one two two two nine one one four five zero eight one zero zero zero six one three three two tàbí zero eight one two two two nine one one four five tẹ́ bá dẹ̀ fẹ́ wá sí ọ́fíìsì wa ọ́fíìsì address wa ni a wà ní agape complex ní àpáta gàǹgà nílùú ìbàdàn tẹ́ bá ti dé complex agape ẹ̀ máa bá wa ń bẹ̀ tàbí pẹ̀mọ́dà oil and gas àwọn àkànní náà la wà ń bẹ̀ ní mọ́nàtàn ìwó road ẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwọn ẹ̀bùn tí a pín kù ní December ó sì wà ńlẹ̀ so ẹ má ro wípé bóyá ẹ̀bùn ọdún títọ́ kò ì tán o ẹ̀ ń ralẹ̀ báyìí ẹ̀ ń gbẹ̀bùn ọdún yín ni o hmm níbo ni ọ́fíìsì yín gangan wà. ó wà ní Pemoda oil and gas ní off Monoton Iwo Road. nìbàdàn nìkan bẹ́ẹ̀ ni Ìbàdàn nìkan a ní náà sí complex ní Abẹ́òkúta a ní sí Agape nìbàdàn bíbáyìí a dẹ̀ ní sábẹ́òkúta. ok ẹ ṣe. ayọ̀ ọmọ Masha Enterprises tó ti yẹ fẹ́ni tó bá fẹ́ ra plastic àtúntò àfi sára lóge. <laughs> ayọ̀ ọmọ baba commercial enterprises síbẹ̀ làwọn èèyàn ń rọ́lọ kẹ̀tíkẹ̀tí báyìí nílé iṣẹ́ wa anta pet plastic. tá a lò fún onírúurú drinks bíi tiger nut ohun mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn size lóríṣiríṣi thirty mil fifty mil hundred two hundred bó ṣe twenty five cl thirty five cl fifty cl seventy five cl one litre one point five litres àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a tún lè bá yín customize ẹ̀ tẹ̀ bá fẹ́ ṣe é tún ti wá gbọ́ nípa organic skin care ingredients ingredients bó ṣe Ghana soap ozone anti-pimple tó fi mọ́ àwọn organic butter adretado cocoa butter àti organic powder lóríṣiríṣi à ń imported cream container àti local ó wà lóríṣiríṣi colour àti jar skin care packaging names Santaproof wà láwọn size tẹ́ bá fẹ́ ẹ tún lè béèrè fáwọn pouch tẹ́ bá fẹ́ lò ìrẹ́pọ̀dùn shopping complex Saki garage Blue Road Sango Ìbàdàn àti branch office tó wà ní NW four fifty seven Ògùnpa Ìbàdàn telephone zero nine one five three zero one two seven six four àti zero seven zero four eight five zero zero three eight four bọ̀ ohun gbogbo tí wọ́n ń tà confam. new view event center ló tún gbé tuntun dé gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó ní Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gbọ́ òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Newview event center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni ló wà ń bẹ̀ gold vip chavary chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ hall wa standard guest room Newview event center wà plus five and six àkìlágbà estate along all state college road agbofieti off jericho extension ibadan new event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 new view event center make it a moment to remember. bíhùn bíhùn ni ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe péré wọlé dé. wọlé dé ẹ̀yin abiyamọ ayé ẹgbà wá bá a ṣe bẹ̀rẹ̀ ètò tá a mẹ́nu lé níta ló ṣẹlẹ̀ ń jọ yẹn wọ́n tún ti fi private number wọ́n tún ti fi ń pè o wọ́n ti pè tó ẹ̀ mẹ́ta báyìí èmi tẹ̀ ní pé bóyá ká gbé e. nìkan wá dábàá ká má gbé e, ká má fòun ìfẹ́ bá wa sọ̀rọ̀ hmm. ẹ sì jọ torí ọlọ́run ẹni tí escape already ó dẹ̀ ti ẹ jáwọ́ lọ́rẹ̀ torí ọlọ́run kò sì bú yín kò bú yín ó kàn ní òun rìnrìn àjò yìí ọlọ́run sì kó òun yọ ni kò kúkú ṣe pé òun ló mọ̀ ọ́n ṣe kò ń ṣe òun ló gbọ́n ọlọ́run ló kàn mọ̀ ọ́n mọ̀ dá ẹ̀mí ẹ̀ sí. wọ́n ní wọ́n sọ pé nineteen náà rí ẹ̀yin lẹ dí iṣẹ́ wọn lọ́wọ́ tí ò fi pé twenty twenty náà dẹ̀ ní lára àwọn àlejò tó wá ń gbà yẹn wọ́n ti rí méjì lára wọn ó ti pé nineteen pọ́n seventeen so ẹ̀yin ní ìbá number twenty so nǹkan tán bá yín sọ lórí fóònù yẹn. nǹkan tán sọ nìyẹn. Ah. àbọ̀ ọlọ́run á dájú lórí yín. àmín. Ah. kí wàá ló le tó báyìí kí ló ṣẹlẹ̀ ó dà ẹ tún wọ mọ́tò àpáta ẹ wọ mọ́tò àbẹ́kúta ẹ tún wọ mọ́tò gbọmọgbọmọ eh, ọlọ́run tún kó yín yọ láàrin ẹ̀ wọ́n gba owó wọ́n gba gbogbo nǹkan lọ́wọ́ yín ẹ̀yin èèyàn ẹ tún máa gbọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn lórí eléyìí tán bá wá lálẹ́ yìí ni o ok so lẹ́yìn ìyẹn ẹ wá lọ sí ẹ ń lọ sí àpáta ẹ ń lọ sí abẹ́kúta wọ́n ti já yín fún mọ́tò mi wọ́n já wa fún mọ́tò mi mọ́tò tó já wa fún yẹn ojú ẹsẹ̀ òun tún tàn padà ó tàn padà ó wá ń fèsì ọ̀nà abẹ́kúta ó fèsì ọ̀nà Ìbàdàn eléyìí tó gbé yín láti gbé wa láti Ìbàdàn yẹn bó ṣe já wa tán fún eléyìí tó bá kó yín lọ fẹ́lẹ̀ tó kó fẹ́lẹ̀ tó máa kó wa lọ tó jẹ́ pé ẹ̀ tó ń kó yín ah, lọ tó jẹ́ pé bóyá àṣebí pé ẹ ti bọ́ adájọ́ tó ṣe gba fóònù gba pọ́ọ̀sì gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ wa. so wọ́n wá ń kó yín lọ. so ibi tán ti ń kó wa lọ ibì kan wà tábà kọjá Ìbàdàn tábà kọjá Ìbàdàn díẹ̀ ibi ojú irin ibi ojú irin kan wà níbi orílẹ̀ orílẹ̀ ìlúgùn tí train tí ojú irin ti kọjá lójú eh, títì báyìí eh, ok. ibẹ̀ la dé ẹ mọ̀ torí speed tí ẹ ń bá lọ. eré burúkú ibi ojú irin tó fèsì báyìí kòtò kan wà bóyá kòtò ni o bóyá òkúta ni o àṣàjẹmọ kan tó ṣẹlẹ̀ ìgálọ̀pù kan wà ń bẹ́ẹ̀ ìgálọ̀pù kan wà ń bẹ́ẹ̀ ni bí mọ́tò wa ṣe tọ́ǹbù nìyẹn. ó tọ́ǹbù bó ṣe tọ́ǹbù nìyẹn ó sáré wọ̀ ó dẹ̀ tọ́ǹbù ó sáré wọ̀ ó tọ́ǹbù bó ṣe tọ́ǹbù báyìí ojú ẹsẹ̀ jẹni dẹ́fà yẹn kú. ojú ẹsẹ̀ ibi tọ́rọ̀ ṣe ń ṣèdájọ́ ẹ̀ fún wọn ní ojú ẹsẹ̀ ni dráìvà wà nù mọ́tò yẹn. padà gan so mímú báyìí ọdún gẹ́yẹn ò lè sọ̀rọ̀ mọ́ èmi náà ò lè sọ̀rọ̀ mọ́. Ah àwọn tó kù ńkọ́ àwọn tó kù wọ́n jọ ó pẹ́ kí kò tó lè mi lè gbápá gẹ́ẹ̀nù lè gbápá àwọn tó kù tó ń jẹ́ ara wọn náà tọ́jọ́ ṣe kí ni ẹni méjì ló kù lára wọn. so ẹ̀kan eh, já wa fún ṣe já wa fún mọ́tò yẹn ẹnìkan jókòó síwájú ẹnìkan jókòó sí wa lẹ́yìn ó ti yẹn àwọn yẹn padà so àwọn méjì yẹn ojú ẹsẹ̀ àwọn gbàtí dẹ́fà kú àwọn méjì tó kù nínú wọn àwọn náà lè ṣe kankan mọ́ torí mọ́tò yẹn ohun gbogbo yín ni ohun gbogbo wa so kò sẹ́ni tó lè gbapá ṣe so mọ́tò tó ń bọ̀ látàbẹ̀kúta tipa ni hmm. so tipa yẹn olówá park ló wá kó yín olówá kó àwọn àtàwọn ọmọ àwọn àtàwọn tọ́jọ́ lọ mọ̀ kí wọ́n lọ jáṣẹ́ àwọn mọ́tò bọ́ì tó wà ní ọ̀dọ̀ ẹ̀ so òun ló ṣáà wọ́ wa wọ́ wa wọ́n wọ́ wa gan ni so mọ́tò kan náà ń bọ̀ ká ìyẹn náà ló wá ẹ̀pẹ̀ wọ́n ṣàrẹ́pù wa sínú mọ́tò wọ́n á kó wa sínú mọ́tò wọn kó wa lọ sí <sighs> hospital eh, ẹ̀mí ìfẹ́ dárúkọ hospital yẹn jọ ó nídìí tí mi ò ti fẹ́ kẹ́ dárúkọ hospital yẹn ẹ lọ hospital yẹn gbajúgbajà gan ó gbajúgbajà ẹ má dárúkọ ẹ má dárúkọ. kò dín méjì lẹ́yìn tó kúrò ń bí ni o ó wọkọ̀ gbọ́mọgbọ́mọ gbọ́mọgbọ́mọ jà fún àwọn tó máa kó lọ wọn lọ mm, síbi tí wọ́n ti mm. máa lò wọ́n. àwọn náà ni. ṣùgbọ́n ńgbà tán máa dé ọ̀nà níwájú wọn ní accident driver ọkọ̀ yẹn kú ṣùgbọ́n ọlọ́run sì tún fẹ́ràn ẹ̀yin ẹ wà ń bẹ ṣùgbọ́n ẹ kàn lè sọ̀rọ̀ mọ́ ni ah, ẹlẹ́wà ń gbóhùn ní jìnnà ẹlẹ́gbọ́ràn dáadáa hmm, ó dàbí ìgbà tí èèyàn ò sí nítòsí. bẹ́ẹ̀ni ibùn hmm. mi ò fi bẹ́ẹ̀ ìrìnà mi gan o mi ò fi bẹ́ẹ̀ rí. lè sọ pé nǹkan tó téèyàn rí rèé. nígbà yẹn. ẹni tí nọ́mbà ẹ parí pẹ̀lú nine five nine zero nine five nine zero a ti pè yín tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ gbé bóyá ẹ̀ ń gbọ́ ọ̀pẹ́ yẹmi lọ́wọ́ nine five nine zero ló parí nọ́mbà yín mo rí i pé ẹ̀yin náà ń pè padà ńgbà tẹ́ ti rí i pé a ti sọ pé bóyá ń gbọ́ wa lẹ̀ ṣe gbé ńgbà tá a pè yín màá pè yín tá a bá ṣe tán lórí ètò láti wá gba ẹ̀bùn yín. kò di méjì now ó ti l'accident o ó ti rún kì ó ti rún pa sínú ara bó ṣe wà yẹn wọ́n wá gbé wọn pẹ̀lú tìpà wọ́n wá lọ já wọn sílé ìwòsàn kan tó ní orúkọ tó gbajúgbajà tá à ní fẹ́ dárúkọ fún ìdí kan àbí mi. ẹ kúrò lẹ́sà. ẹ ṣeun hmm. lóòtú. kí ló dé tẹ̀ ń wò bẹ́ẹ̀. ó ní agbára. ó ní agbára. kọ́lọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́. àmì o àmì o ẹ pẹ̀lẹ́ yes sir. kí ni tẹ́ ẹ mú wá fún wa lẹ́nìí orúkọ yín àti ibi tẹ́ ẹ wá ṣojú. mo kí aráalé lọ́kùnrin àti lóbìnrin